Orúkọ mi ni Olóyè Michael Ọládélé Ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀másífà nílùú Ògbómọ̀ṣọ́. Tẹ bá fẹ́ rí mi, tẹ bá ti dé ìlú Ògbómọ̀ṣọ́, ẹ̀yin lẹ́ ń lọ àdúgbò tá à ń pè ní Màsífà, tẹ bá ti dé bẹ̀, ẹ láṣẹ Èdùmàrè wọn mú yín dọ́dọ̀ mi. Ṣùgbọ́n iṣẹ́ tí mo fẹ́ fi síta, mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ní kankan mo fẹ́ ṣùgbọ́n mo fẹ́ gbà wá nímọ̀ràn pé ẹ dákun ẹ má wo iṣẹ́ tá à ń fi síta ìníran pàápàá jùlọ kí n tó fiṣẹ́ síta màá ti kọ́kọ́ ṣe fáwọn èèyàn tí màá rí pé iṣẹ́ gidi ni torí iṣẹ́ tá a bá jogún àgbọ̀dọ̀ jó ṣòfò bá a fi ta èèyàn mélòó náà ni wọ́n mọ̀ èèyàn nú ayé ìdí rèé tí mo fẹ́ ká ẹ dákun kẹ́ ẹ dábọ̀ ẹ lọ kọ́ọ̀lẹ̀ tẹ́ ẹ bá kọ́ọ̀lẹ̀ ẹ lọ ra nǹkan rẹ̀ ẹ ní fowó ṣòfò lórí iṣẹ́ yìí ẹ rí i pé títóbi olódùmarè ń bẹ lára rẹ̀ lóòótọ́ iṣẹ́ tí mo fẹ́ fi síta iṣẹ́ tí ó ṣe wá láǹfààní tí ó sì jẹ́ ká rí títóbi olódùmarè nínú ayé wa ni mi ì fẹ́ sọ̀rọ̀ púpọ̀ torí mo ti máa ń sọ ẹni bá ti ń wètò mi pé ẹni tí ó bá dúró náà ni ó ní tàn ayọ̀ ó náà ni ó lẹ́rìí ayọ̀ iṣẹ́ tí mo fẹ́ fi síta oníṣẹ́ ẹ sọ pé àwọn mi pè lóṣòlẹ̀ àwọn míì pè láwúre àwọn míì pè ní iṣẹ́ ṣùgbọ́n iṣẹ́ oríire àti ìgbéga ni iṣẹ́ téèyàn fi soríire àti ìgbéga ẹlòmíì sì lè pè ní oṣólẹ̀ oríire àti ìgbéga hmm. iṣẹ́ yìí iṣẹ́ tí mo lè sọ pé mo fi títóbi olódùmarè lára rẹ̀ dáyà ni iṣẹ́ yìí iṣẹ́ tí mo lè sọ pé mo fi títóbi olódùmarè lára iṣẹ́ yìí sọ pé olódùmarè wà lẹ wípé iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ tí mo lè sọ pé hàn béèyàn bá gbàgbọ́ lóòótọ́ yóò rí títóbi Ọlọ́run ọba kí iṣẹ́ yìí wá jẹ́ iṣẹ́ tó jẹ́ pé tẹ́ bá ń ṣe é ẹ farabalẹ̀ ni o kì í ṣiṣẹ́ kan tẹ́ kàn máa téèyàn ó ṣe pé à ṣáàjì ń kó papọ̀ jẹ́ ń kó papọ̀ ẹ farabalẹ̀ ẹ rí i pé ìròjà rẹ̀ pé ẹ sì rí i pé ẹ jó àkókò tí mo ta bá sì sọ pé kẹ́ ẹ máa lò ẹ rí i pé ẹ ń tẹ̀lé àwọn àkókò náà iṣẹ́ àbí kí n pè ní sólẹ̀ oríire àti ìgbéga ni àwúre oríire àti ìgbéga ni ìtẹ́lọ̀ wá tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ yìí ìfẹ́ gbà yín lákòókò òun ni mo fẹ́ kà yìí ẹ wà lákàn àyè mẹ́ta tó tóbi dáadáa lẹ́yìn náà ẹ wà egungun orí ẹṣin egungun orí ẹṣin yìí kò wá níjórí ẹṣin ẹ̀kan á orí ẹṣin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀rà kan bí ẹ̀rà kan bí ẹ̀rà kan bí ẹ túmọ̀ sí pé ẹ lọ ra orí gbogbo orí ẹṣin ní ọ̀dọ̀ ènìyàn ọ̀dọ̀ àwọn eléwé ọmọ tàwọn eléwé ẹja ẹ̀rà ní ọ̀nà mẹ́ta ó ti yé ẹ̀rà egungun orí ẹ̀fọ̀n ẹ̀rà náà ní ọ̀nà mẹ́ta egungun orí àgbọ̀nrín àgbọ̀nrín àgbọ̀nrín sọ́rí àgbọ̀nrín ẹ̀rà ní ọ̀nà mẹ́ta ṣe ra àwọn egungun mẹ́tẹ̀ẹ̀ta yìí tẹ́ bá ti wá rà gbogbo ọ̀jẹ̀ mẹ́sàn-án erin ọ̀nà mẹ́ta, ẹfọ̀n ọ̀nà mẹ́ta, àgbọ̀nrín ọ̀nà mẹ́ta. Ẹ àgbọ́ gbọ́, bá ti wá tán, ẹ wá ra tàgìrì náà mẹ́ta, ẹ wá ra aláǹgbà mẹ́ta, ọ̀gàyè mẹ́ta. Ẹ̀hẹ̀, bá ti wá ra gbọ̀ǹkan tán, owó tó bá wá wù yín, fi owó náà ẹyẹ òwìwí ẹyẹ òwìwí tó bá tóbi dáadáa ọyọ kan ló wọ́n jẹ gbogbo nǹkan yìí ẹ wàá fẹ́ oyè òwìwí tẹ́lẹ̀ ẹ wàá kó gbogbo nǹkan ilé lórí ẹ fẹ́ yẹ òwìwí tẹ́lẹ̀ ẹ kó gbogbo nǹkan lé lórí tẹ́ bá ti wá ṣe bẹ́ẹ̀ tán hmm, ẹ wàá wá ewé ajé ewé jẹmínìhò àti ewé ìyálòdì ewé mẹ́tẹ̀ẹ̀ta yìí ilé ìfisì ẹ wá òdìdí àtàrí mẹ́ta ẹ wá fèsì ẹ wá jó tó tán ẹ fi díẹ̀ sí ẹ fi díẹ̀ sí ẹ̀tù ẹ̀tù bá ṣe yìí ẹ máa lò ní alẹ́ díẹ̀ ẹ dá díẹ̀ nú epo ẹ máa lò lálẹ́ tẹ́ bá ti fẹ́ sùn ẹ lọ ọbẹ̀ pẹ̀lú àdúrà ẹtọlá. E tẹ́ bá ti lò tán ẹ sùn ẹ lè tọ́ ilé ìlà láti aago mẹ́fà hmm, aago mẹ́fà tí ìdágo mẹ́sàn-án alẹ́ ẹ lè lò tẹ́lẹ̀ bọ̀ ṣùgbọ́n tá aago mẹ́sàn-án alẹ́ bá ti kọjá ẹ má tún lò mọ́ tílẹ̀ bá wá mọ́ ọṣẹ rẹ látàago mẹ́ta òru títí aago mẹ́ta àfẹ̀júmọ́ tí ó fi di aago mẹ́fà àárọ̀ ẹ lè wẹ̀ táago mẹ́fà àárọ̀ bá ti kọjá ẹ má wẹ̀ mọ́ ẹjọ́ tún dọjọ́ kejì tẹ́ bá tún fẹ́ wẹ̀ ṣùgbọ́n àkókò tẹ́ lè wẹ̀ tẹ́ ẹ̀ rí títóbi ọlọ́run àánú ọlọ́run láago mẹ́ta àfòjúmọ́ ṣàgọ́ mẹ́fà àárọ̀ kùtùkùtù tẹ́ ẹ̀ sì lá ẹtù rẹ̀ láago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́sàn-án alẹ́ ẹ dákun ẹ tẹ̀lé tọ́ni iṣẹ́ yìí ẹ ṣe bí mo sì ní ẹ ṣe ẹ lò bí mo sì ní ẹ lò ẹ wá wo títóbi olódùmarè ẹ wá wo ohun tí ó fi ayé yín ṣe nínú iṣẹ́ yẹn wo bí ara tí ó dà nínú ilé iṣẹ́ yín àwọn ara tí ó dà bóyá ẹ ṣiṣẹ́ ìjọba ní wàrà tí ọ̀dà ẹgbẹ́ òsì gbá lànà kò yí ẹ màgbé lóòótọ́ lóòótọ́ nǹkan tá à ń pè ní òṣòlè oríire àti ìgbéga tàbí kápẹ́ ní iṣẹ́ ìtúnṣe oríire àbí ìgbéga àbáwòrán oríire àgbéga kò sí tẹ̀lé pé ṣùgbọ́n tó dá èmi lójú ni pé yóò ṣiṣẹ́ oríire a sì ṣiṣẹ́ ìgbéga fún mi ẹni bá sì ní ìgbéga sẹ̀mọ̀ pé náà ló ṣe oríire ẹni bá ní ìgbéga sẹ̀mọ̀ pé náà ló ṣe oríire yóò bá wa lára mu o gbogbo àwọn tí mò ń ṣe fún àwọn tá ń pè mí ah, olódùmarè àdúrà wọ́n gbà àdúrà wọ́n gbà yóò rí bẹ́ẹ̀ fún àwọn àṣẹ Ìdùmarè.